ọmọ yorùbá ni mí ọmọ yorùbá nìran mi ọmọ yorùbá òbí ẹbí mi orúkọ tèmi ni abdulgani mustapha kọ́láwọlé láti ọ̀yọ́ aláàfin so ní agbègbè afijó afijó ní ìpínlẹ̀ ọ̀dọ̀ tèmi so mo kí gbogbo ilé àti gbogbo ẹni tí ń tẹ́tí sí ọ̀rọ̀ mi ojú òní tiwa so èmi faramọ́ kí kí a pínyà ká pínyà pátápátá torí àgbẹ̀ la wa iṣẹ́ àgbẹ̀ la mú lọ́kùnkúndùn so lápá bó ṣe yé mi sí ní bí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ kò sí fọkànbalẹ̀ kankan bọ́ ọba wà lóko kò sí fọkànbalẹ̀ bọ́ ọba sùn nílùú kò sí fọkànbalẹ̀ bọ́ ọba ń dárìn lọ kò sí fọkànbalẹ̀ pé wọn ọba jíyàn gbé wọn pààyàn sójú ọ̀nà ni wọn pààyàn sóko ni so ìjọba délé wa ó sì ti sọ yí pé àwọn ó ṣe gini àwọn ó ṣètò ìgbáyé dẹrùn fún gbogbo wa gbogbo àwa àgbẹ̀ á ní ìfọkànbalẹ̀ so àwọn tó wá sọ fún wa pé àwa ní ìfọ̀kànbalẹ̀ tá a sì mọ̀ pé lódodo yóò rí bẹ́ẹ̀ sọ wá yẹ ká wá sọ pé àní tì wọ́n lẹ́yìn sọ yẹ ká wá sọ pé àdójú tì wọ́n ẹ́ so kò sí ìrànlọ́wọ́ kankan tíjọba lókèsè four one nine tó ti gíní tó ṣe fáwọn àgbẹ̀ tó ṣe fẹ́ni kankan ní orílẹ̀-èdè so ìjọba wa ó sọ pé àwọn ó ràn wá lọ́wọ́ àwọn ó ràn àwọn àgbẹ̀ lọ́wọ́ àwọn ó ràn ọmọ iléèwé lọ́wọ́ àwọn ó ràn aráàlú lọ́wọ́ ìwòsàn ọ̀fẹ́ ni iléèwé ọ̀fẹ́ ni ẹ̀wò yìí tàfi ẹ̀wò owó tàfi ń lọ skul ẹ̀wò owó tọmọ fi ń lọ skul bọ́ bá tún lọ náà kò tún sí fọkànbalẹ̀ yìí pé tọ̀ àṣeyọrí rè tọ́ bá ti tún dé ọ̀hún náà so bí wọn ò tí ì bọ́mọ sùn bí wọn ò tí ì bọ́mọ ṣìṣekúṣe kó tó di pé yóò rìṣẹ́ bọ́ọ̀ bá mọ̀yàn kò ṣiṣẹ́ gidi kankan fọ́mọ so èmi faramọ́ ká dìde kí obi owó dìde ká mọ̀jẹ̀ yàyọ̀ jẹ́ wá gbé orúkọ tèmi ni Mustapha Kọ́láwọlé látọ̀yọ́ Aláàfin ní agbègbè ìpínlẹ̀ Àfijó mi wà àdúrà ọ gbà ọ. ọmọ yorùbá ni mí ọmọ yorùbá ni ràn mí orúkọ mi ni kẹ́hìndé adúrómi láti ìlú ilé ifẹ̀ ní ọ̀ṣun state àwa ọmọ yorùbá la ní ilẹ̀ la ní ilẹ̀ yorùbá kí àwọn tí ó ṣùwápọ̀ ní ọdún 1914 kí ó ti pọ́n ṣùwápọ̀ kí ó tó di pé àwọn wọ̀nyí wá ṣùwápọ̀ ní ọdún 1914 a rí kà nínú ìtàn pé ọmọ bíbí ilẹ̀ yorùbá èyí tí ó jẹ́ obìnrin olókọ́kọ́ ṣòwò pẹ̀lú ìlú amẹ́ríkà kó tó di pé wọ́n á sùn wá pọ̀ so ìsò ìlọsíwájú sì wà nínú ní ilẹ̀ yorùbá nígbà náà ṣùgbọ́n láti ìgbà tán ti sùn wá pọ̀ ní ọdún 1914 a kò rí èso kankan tí ọmọ yorùbá rí èso rere kankan tí ọmọ yorùbá rí ní ọdún 19 láti ìgbà náà títí wákàtí ẹ̀tọ́ yìí nítorí nítorí báyìí a ti ṣetán láti máa ṣe ìjọba ara wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ara wa gẹ́gẹ́ bí ọmọ bíbí ilẹ̀ yorùbá mo gbàdúrà pé lórúkọ ọlọ́run a ò ní ṣe àṣetì orúkọ mi ni eh, ọ̀gbẹ́ni adémọ́lá láti ìpínlẹ̀ ọ̀yọ́ eh, ìgbésẹ̀ àwọn ikọ̀ democratic republic of the yorùbá tí wọ́n lọ sí secretariat ìgbésẹ̀ tó bá òfin mu ni lábẹ́ òfin ìṣọ̀kan àgbáyé united nations law chapter ìgbésẹ̀ tó dẹ̀ bá òfin mu lábẹ́ eh, africa union náà ni èyí tí wọ́n ṣe gbogbo àwọn ọmọ yorùbá tójú wá là ara mọ́ ọ amalgamation Nàìjíríà ìsopọ̀ Nàìjíríà ó ti expire láti twenty fourteen láti twenty fourteen nineteen fourteen wọ́n so Nàìjíríà pọ̀ amalgamation ti expire láti twenty fourteen òun kálukú lè bá tiẹ̀ lọ ṣùgbọ́n àwọn jẹgúrújẹrá tó ń dìwà mú tí wọn ò jẹ́ kójú wá là sí ọlọ́dẹ gbé ẹnìkan dìde bí ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ó gbé dìde láti là wá lójú ìyẹn tí Olúṣúnkẹ́ Abíọ́lá Onítìrí so in tí wọ́n táwọn tó lọ síbẹ̀ yẹn ṣe in tó lẹ́tọ̀ọ́ ni in tí wọ́n sì ti fún àwọn gómìnà náà ní ìwé kó tó di pé wọ́n wá ni kèké ń ṣe terrorism àwọn tó lọ attack wọn ló terrorize wọn lórílẹ̀ wọn náà ti wá ṣe tí wọ́n ṣe kì í sàbújá wọn lọ kì í ṣe ilẹ̀ wọn lọ so àtọ́ni fọ́n fún wọn láti ṣe tí wọ́n ṣe yẹn àwọn olóṣèlú náà dẹ̀ mọ̀ amalgamation ti expire so anybody tó bá ń sọ tójú rẹ̀ ò tó kí wọ́n gbẹnu dání fásitì iná so gbogbo ọwọ́ gbogbo ara la fi sí tí wọ́n ṣe yẹn so lágbára ọlọ́run èyí tó kù bí tó kù tí wọ́n ṣe sí ọlọ́run àwọn àṣedélẹ̀ gbogbo ọmọ yorùbá kìí sẹ́yìn àwọn tó lọ bẹ ẹnìkan ló sign five million petition káwọn gómìnà ilẹ̀ yorùbá kí wọ́n lọ wò ní united nations five million petition ọmọ yorùbá ń bẹ ní united nations over five million ó ń bẹ after five million petition wọ́n ṣe declaration wọ́n dẹ̀ fún wọn ní reclamation wọ́n kó lọ síbẹ̀ yẹn kìí sákọ̀ọ́kọ́ lélẹ́yìí àwọn náà mọ̀ pé nàìjíríà ò lè máa lọ báyìí àwọn tó so nàìjíríà pọ̀ náà sọ pé tó bá ti dọ́gọ́rùn ọdún ká máa lọ àsìkò tó tó fọmọ aládé láti bẹ̀rẹ̀ ìjọba democratic republic of the yorùbá ó ti wá láti ó ti wá sí ìmúṣẹ àwọn ọmọ yorùbá tójú wá là tí wọn mọ fi ráìsì agolo méjì tàn wá ojú wa ti là á ti kó lábẹ́ eh, irọ́ ọdún mẹ́rin mẹ́rin ìjọba yorùbá ìjọ pẹ̀rẹ̀ lákọ̀tún eh, àwọn bàbá Awólọ́wọ̀ ilẹ̀ yorùbá eh, aṣíwájú ni wá ní gbogbo níbi gbogbo nǹkan ní tí àwọn bàbá Awólọ́wọ̀ fi ṣèjọba kòkó lásán iná fi ṣèjọba náà fi so mèremère sílẹ̀ yorùbá láàrin ìgbà péréte ẹ jẹ́ ká fáwọn eléyìí náà ní àsìkò díẹ̀ káwo tí wọ́n ṣe àwọn olóṣèlú tán ti ba tán ti kó bàràn àdínà ọmọ wa ti ń bọ̀ ẹ jẹ́ káwọn náà lọ sinmi náà mú dánu dúró báyìí náà ilẹ̀ yorùbá orílẹ̀ yorùbá gbọ́ àkóní gbọ́dàlẹ̀ orílẹ̀ yorùbá ti dúró democratic republic of yorùbá kò sí tó lè bíwó mọ́ a kú oríire ọmọ yorùbá a kú orílẹ̀ yorùbá kú oríire. orúkọ mi ni ìyábọ̀ kọ́láwọlé mo jẹ́ ọmọ bíbí ìlú abẹ́òkúta ìpínlẹ̀ ògùn yorùbá ní àtètèkọ́ dáyé ilẹ̀ yorùbá yorùbá kingdom ni wọ́n pè adẹ̀fẹ́ padà sí yorùbá kingdom kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ kí ọlọ́run kó mú wa padà sí yorùbá kingdom. orúkọ tèmi ni john fàṣẹkù ọmọ bíbí ilẹ̀ Iléṣà orin lèmi fẹ́ fi ṣe solidarity tèmi o àlà mi ò kúnjá nípa ọ̀rọ̀ rẹ àwọ̀ ọmọlẹ̀ Yorùbá àlà mi ò kúnjá àwọn ọmọ Nàìjíríà lágbàmì òkun gbé lọ agbàmì òkun ti gbé wọn lọ wọn ò rí nǹkan ṣe mọ́ ọwọ́ wọn ti bọ́ a ti borí a ti jà a ti borí Ọlọ́run ti fún wa ṣe o. orúkọ tèmi ni Òjó Jacob adékáyọ̀dé eh, mo wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ mo fi kwara state ṣe ibùgbé tá ń pè ní ọ̀yọ́ empire nísìnyí eh, ìdí àkọ́kọ́ tí a fi sọpọ́ọ̀tì kí a dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òun ni gbogbo àlùmọ́ọ́nì wa pátá tí a ò lẹ́tọ̀ọ́ sí mọ́ wọ́n ti gbà àtàyé àwọn àdìgbàtà tí wọ́n ti jẹ̀ wá pọ̀ lẹ́yìn ìgbà wọ́n jẹ̀ wá pọ̀ tán wọ́n fún wa lórí ọ̀fẹ́ díẹ̀ láyé ìgbà tí wọ́n fi jẹ̀ wá pọ̀ yẹn pé kókà kó máa ṣe ìjọba rẹ̀ ní ẹ̀ka sí ẹ̀ka àdáǹpè ní region by region ẹ̀ka sẹ́ka ìgbà yẹn pé kí Yorùbá ṣe tiẹ̀ kí Igbo ṣe tiẹ̀ káwúsá ṣe tiẹ̀ ẹ wá wo ìgbà yẹn ìgbà tí wọ́n fún wa yẹn ẹ wo iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ sí bàbá Awólọ́wọ̀ ó tayọ gbogbo lọ ẹ wá wo iṣẹ́ yẹn gbogbo wẹ́ẹ̀sì àtayọ torí àkókò tẹ fún wa èmi ní lè sọ ju bẹ́ẹ̀ lọ mọ́ ti ká lè gba àdúmọ́nì wọn padà ká lè lẹ́tọ̀ọ́ sí gbogbo kẹtọ́ lọ fún wa pátá lórí ilẹ̀ wa tó ìkàkọ́ nìyẹn jẹ́ ìkejì òun ní èdè wa èdè ká lè padà sí orí èdè wa ká máa sọ èdè wa ká lè kọ èdè wa àwa náà bá díẹ̀ díẹ̀ ń bẹ̀rẹ̀ lápá láti 1964 63 64 yẹn 65 láti kéré díẹ̀ nígbà yẹn náà abá díẹ̀ ń bẹ̀ so then owó wa owó tá ń lò nígbà yẹn owó ilẹ̀ owó ilẹ̀ Yorùbá yàtọ̀ sí tàwọn yòókù mo bá òní ní èmi náà sì ná òní níyẹn òní nìkan àkàrà mẹ́ta lálọ́dá ẹ̀kọ́ òní nìkan àbọ̀dún ní mẹ́ta àkàrà mẹ́rin àbá nígbà yẹn kò tó kọ́ bọ́ àti ìnákọ́tọ̀ ńgbà yẹn o gbogbo àyẹn gbogbo báàlù kan lẹ́wà ńgbà yẹn a lè gbà padà àti àwọn àṣà wa náà ká lè lù ú padà kò jẹ́ bó jẹ́ ó pọ̀ jù báwọn lọ bọ̀ tìtúrí àkókò yìí láì tẹ́ fún wa ló jẹ́ kí n ra aṣọ òun báyìí ọ̀pọ̀lọpọ̀ lórí máa ń mọ ìdí yẹn lóòótọ́ ẹ ṣe ohun ẹkú lákàyè ẹkú àgbékalẹ̀ tó dára fún wa ẹ ṣe. ẹ kú dédé wòye o orúkọ mi ni tìyẹmíyù adéjẹ ọmọ bíbí ilẹ̀ ìjẹ̀ṣà ni mí ní ìpínlẹ̀ ọ̀yọ́ orí ilẹ̀ yorùbá ni ọlọ́run dá mi sí àti àwọn ìran mi bọ́lọ́run sì dá àwọn ìran míì káàkiri orílẹ̀ àgbáyé àwọn chinese fún ilẹ̀ chinese àwọn indian sí ilẹ̀ indian àwọn italian sí ilẹ̀ italy bọ́lọ́run ṣe dá gbogbo ọmọ yorùbá àtìtà sí ilẹ̀ wa nìyẹn ni àwọn àtọ̀rìn kan wọ́n fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọmọ àlè ilẹ̀ yorùbá kò lè ṣeé ṣe fún wọn ọlọ́run ní kí á dìde ká jà fún ilẹ̀ wa a dúpẹ́ lọ́wọ́ ìyá wa mua tó la ojú wa sí pé à ń láti jà fún orílẹ̀-èdè wa tó mo ń bẹ gbogbo ẹ̀yin ọmọ yorùbá àtàtà ẹ̀yin ọmọ ìyá mi à ń láti dìde ká jà fún ilẹ̀ wa ọlọ́run ní ọwọ́ sí mo dẹ̀ ń gbà lọ́wọ́ wa kò lè ṣeé ṣe fún wọn ẹ ṣé o ire o. ẹ káàárọ̀ o gbẹ̀yìn ọmọ yorùbá orúkọ mi ni. Lateef Anigilaje Alabi tí mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Old Eyo Empire tí mo sì ń gbé ní ìpínlẹ̀ Èkó ní ti ìrìn àjò tí àwọn ọmọ Yorùbá ń rìn yìí ìrìn àjò tó já sí pé à ń jà fún ẹ̀tọ́ wa ni nítorí pé ìlú wa tá à ń gbé wọ́n ń fìyà jẹ wá èmi tí mo sì ń bá yín sọ̀rọ̀ yìí ní ìgbédè kankan èdè yorùbá náà ni mo gbọ́ gbogbo ibi tí mo bá sì lọ ní gbogbo àwọn ìpínlẹ̀ wa yìí pátá gbogbo èdè tí mo mọ̀ tí wọ́n ń sọ ńbẹ̀ náà nìyẹn torí pé kò síbi tí mi ti lè báyàn sọ̀rọ̀ ńbẹ̀ ní tá à ń ṣe yìí ẹ̀tọ́ wa la dìde fún o pé àwa fẹ́ gbára wa kúrò lóko ẹrú torí pé e, orílẹ̀-èdè wa ibi tọ́lọ́ ń bùkún ni a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmọ́nì àwa náà fẹ́ máa lu àwọn àlùmọ́nì yẹn fúnra wa àfẹ́ káwọn kan tó pé àwọn ni wọ́n mọ sọ fún wa bá ṣe ṣe àwa la fẹ́ mọ̀ sí nǹkan wa fúnra wa nítorí ẹ̀ ni o èmi náà ṣe dìde pé ó di dandan o àfi ká bọ́ lọ́wọ́ àwọn tí wọ́n mú wa sìn àwọn tí wọ́n ṣe ọmọ Yorùbá torí pé ọmọ Yorùbá kankan kò lè mọ mú ọmọ Yorùbá ní ẹrú wọ́n sì tún fẹ́ gba ilẹ̀ wa torí pé a máa lọ sóko à ń dáko a lè dáko mọ́ tá a bá dáko wọ́n máa fi màálù àwọn fúlàní máa fi màálù jẹ gbogbo oko wa ebi ń pa wá a lè dáko iṣẹ́ oko náà sì ni ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe nítorí pé ilẹ̀ wa ó dáa fún àwọn nǹkan ọ̀gbìn oko kò sí nǹkan tá a máa gbìn tí ò ní dáa tá a bá ti ṣiṣẹ́ àwọn fúlàní máa wá bẹ̀ wọ́n máa wá jẹ gbogbo nǹkan oko wa nítorí ẹ̀rẹ̀ mi ṣe dìde o pé ẹ̀tọ́ wa ni a gbọ́dọ̀ jà fún ká kúrò ní oko ẹrú ẹ ṣé mo dúpẹ́. ẹ káàárọ̀ o gbẹ̀yìn ọmọ Yorùbá Orúkọ mi ni Lateef Anigilaje Alabi tí mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Old Eyo Empire tí mo sì ń gbé ní ìpínlẹ̀ Èkó ní ti ìrìn àjò tí àwọn ọmọ Yorùbá ń rìn yìí ìrìn àjò tó já sí pé à ń jà fún ẹ̀tọ́ wa ni nítorí pé ìlú wa tá à ń gbé wọ́n ń fìyà jẹ wá èmi tí mo sì ń bá yín sọ̀rọ̀ yìí ní ìgbédè kankan èdè Yorùbá náà ni mo gbọ́ gbogbo ibi tí mo bá sì lọ ní gbogbo àwọn ìpínlẹ̀ wa yìí pátá gbogbo èdè tí mo mọ̀ tí wọ́n ń sọ ńbẹ̀ náà nìyẹn torí pé kò síbi tí mi ti lè báyàn sọ̀rọ̀ ńbẹ̀ ní tá à ń ṣe yìí ẹ̀tọ́ wa la dìde fún o pé àwa fẹ́ gbára wa kúrò lóko ẹrú torí pé eh, orílẹ̀-èdè wa ibi tọ́lọ́ ń bùkún ni a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmọ́nì àwa náà fẹ́ máa lu àwọn àlùmọ́nì yẹn fúnra wa àfẹ́ káwọn kan tó pé àwọn ni wọ́n mọ sọ fún wa bá ṣe ṣe àwa la fẹ́ máa ṣe nǹkan wa fúnra wa nítorí ẹ̀ ni o èmi náà ṣe dìde pé ó di dandan o àfi ká bọ́ lọ́wọ́ àwọn tí wọ́n mú wa sìn àwọn tí wọ́n ń ṣe ọmọ Yorùbá torí pé ọmọ Yorùbá kankan kò lè mọ mú ọmọ Yorùbá ní ẹrú wọ́n sì tún fẹ́ gba ilẹ̀ wa torí pé a máa lọ sóko à ń dáko a lè dáko mọ́ tá a bá dáko wọ́n máa fi màálù àwọn fúlàní máa fi màálù jẹ gbogbo oko wa ebi ń pa wá a lè dáko iṣẹ́ oko náà sì ni ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe nítorí pé ilẹ̀ wa ó dáa fún àwọn nǹkan ọ̀gbìn oko kò sí nǹkan tá a máa gbìn tí ò ní dáa tá a bá ti ṣiṣẹ́ àwọn fúlàní máa wá bẹ̀ wọ́n máa wá jẹ gbogbo nǹkan oko wa nítorí ẹ̀rẹ̀ mi ṣe dìde o pé ẹ̀tọ́ wa ni a gbọ́dọ̀ jà fún ká kúrò ní oko ẹrú ẹ ṣé mo dúpẹ́. orúkọ mi ni ọlánrewájú abdulrasaq ọmọ bíbí inú gbàdámọ́tì ọláìtàn ọmọ ọba mo wá láti ìpínlẹ̀ kwara òkè ayọ̀ ìfẹ́lódún local government ọmọ yorùbá ni mí nítorí ẹ̀ ni mo ṣe ń jà fún ẹ̀tọ́ mi láti lè kúrò ní oko ẹrú tí àwọn baba ńlá wa kó wa sí. Si lọ́wọ́ àwọn olóṣèlú so eh, ìsopọ̀ awúrúju náà sì so wá pọ̀ láti 1914 ó ti ó ti ó ó ó ti expire ní 2014 torí ẹ̀ la ṣe ní ẹ̀tọ́ ní abẹ́ òfin láti lè jà fún ìran láti lè jà fún ìran mi a sì dúró tán èmi sì dúró tán ti ìran mi nítorí pé kí ni mi ò jà fún ìran yíbò bẹ́ẹ̀ ni mi ò jà fún ìran haúsá ìran yorùbá tó jẹ́ ìran ti tèmi ni mò ń jà fún kí olúwa kó bùkún orílẹ̀-èdè mi ilẹ̀ olómìnira yorùbá àmì àṣẹ ire o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ gẹ́gẹ́ bí àkókò tí ọ̀rọ̀ mi bá dé ọ̀dọ̀ yín orúkọ mi ni abọ́lájí ọládípọ̀ láti ìpínlẹ̀ èkó orílẹ̀-èdè yorùbá jẹ́ orílẹ̀-èdè mi ẹ̀tọ́ mi ni láti jó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀tọ́ mi ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè láti fi ọwọ́ sowọ́ papọ̀ fún orílẹ̀-èdè mi mo ní ẹ̀tọ́ láti jẹ́gẹ́ dúró gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yorùbá orílẹ̀-èdè yorùbá jẹ́ orílẹ̀-èdè mi mo ti yàn láti di olómìnira mo sì fara mọ́ láti jẹ́ láti wà ní ìlú olómìnira tí í ṣe ilẹ̀ yorùbá ilẹ̀ bàbá ńlá mi ni orílẹ̀-èdè yorùbá jẹ́ ilẹ̀ ìyá ńláńlá mi ni orílẹ̀-èdè yorùbá jẹ́ so mo gbà ó sì jẹ́ ẹ̀tọ́ mi láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àbí láti jẹ́ ọmọ orílẹ̀-èdè yorùbá ohun tí mò ń ṣe mo tàpá sí òfin àgbáyé ohun tí mò ń ṣe ó jẹ́ níbàámu pẹ̀lú òfin àgbáyé torí pé mo ní ẹ̀tọ́ láti jà fún ẹ̀tọ́ mi ní abẹ́ òfin mo lè sọ wípé èmi kì í ṣe ọmọ nàìjíríà torí ẹ̀tọ́ mi láti sọ wípé ọmọ yorùbá ni mí torí ọmọ yorùbá ni mí orúkọ mi ti fi irú ẹ̀yà tí mo jẹ́ hàn abọ́lájí ọládìpọ̀ mo jẹ́ ẹ̀yà yorùbá so ohun mo jẹ́ mo ní ẹ̀tọ́ sí láti jẹ́ ọmọ orílẹ̀-èdè Yorùbá mo sì lè polongo rẹ̀ mo lè fọwọ́ sọ̀yà níbi gbogbo pé ọmọ orílẹ̀-èdè Yorùbá ni mí àti ọ̀tún àti òsì mi ní bàbá àti ìyá mi Yorùbá ni wọ́n èmi pẹ̀lú àti àwọn ọmọ àti ìyàwó mi Yorùbá ni wá orílẹ̀-èdè mi ni orílẹ̀-èdè Yorùbá ìlú olómìnira mo ti mo ti dúró gba ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti jọ on the twelve ọjọ́ kọkàn ọjọ́ kejìlá oṣù kẹrin ní ẹgbẹ̀rún ọdún ó lé ọdún mẹ́rìnlélógún ni mo di ọmọ orílẹ̀-èdè Yorùbá ni orílẹ̀-èdè mi sì dúró mo fara mọ́ ohun tí àwọn olórí wa ń sọ mo sì gbà èmi kì í ṣe ọmọ nàìjíríà o ọmọ yorùbá ni mí ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ orílẹ̀ yorùbá kò ní bàjẹ́ a máa tẹ̀síwájú ó ti dúró kò sì lè kò lè wó mọ́ bẹ́ẹ̀ lórí o ẹ ṣe mọ̀. orúkọ mi ni oyetayo alaba láti ìlú ìbàdàn ìjọba nàìjíríà ọmọ yorùbá ti ṣetán láti máa lọlé a ti bẹ̀rẹ̀ ìjọba wa ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kí ìjọba adílé wa kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní raba ní lójú páálí ẹ tú wa lọ́rùn sílẹ̀ ẹ fi wá lọ́rùn sílẹ̀ yé dà wá láàmú ìjọba nàìjíríà asá ti fún yín níwèé àfún yín níwèé ẹ̀sìn sáyẹ̀nsì ẹ̀ẹ́djọba yorùbá ti ń ṣèjọba rẹ̀ kí àwọn òyìnbó amúnisìn kí wọ́n tó wá so wá papọ̀ mọ́ nàìjíríà ní 1914 ni wọ́n fi amalgamation so wá papọ̀ wọ́n sì ní tí a bá ti pọ́gọ́rùn ọdún àti láǹfààní láti máa lọ òǹkálùkù ti láǹfààní láti máa lọ tí ìbá ti fi pọwọ́ bá ti wọ̀ mọ́ àìtí pọ́gọ́rùn ọdún láti 2014 ó tún ti lé báyìí o ìjọba nàìjíríà ọmọ yorùbá ó ti ṣetán láti máa lọ aláfẹ́mọ́ dájọba wa sí ẹ̀ ń lọ́wọ́ agbára fún wa ẹ tú wa lọ́rùn sílẹ̀ ẹ sá ti gbàwé lọ́wọ́ wa ẹ sì ti sáìn rẹ̀ nígbà ẹ mọ̀ pé kò tẹ́yìn lọ́rùn kí ló dé tẹ́ ẹ gbàwé lọ́wọ́ wa tẹ́ ẹ sáìn rẹ̀ ẹ ti gbàwé gbogbo gbogbo gómìnà ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tó wà lórílẹ̀‐èdè Yorùbá ni wọ́n ti fún níwèé kódà wọ́n tún fún ààrẹ Tinubu wọ́n fún eh, Buhari kó tó lọ kí ló wáá dé tẹ̀ ń yọ wá lẹ́nu ẹ wa lọ́rùn sílẹ̀ jẹ́ ká máa lọ ṣèjọba wa aláàbáyín ṣe mọ́ ó ti tó gẹ́ ìmúnisìn tó gẹ́ ẹ̀rẹ́ wa jẹ́ sì tún fi hàn wáyé pé kò sí ní tá a ṣe àṣìléṣe nǹkan kan ebi ń pa gbogbo aráàlú kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe sí i ẹ ṣe nǹkan kan sí i wa lẹ̀ ká máa lọ àṣemọ́ ìbáṣepọ̀ tipátipá yìí ti tó gẹ́ẹ́ ẹ fi wá lẹ̀ ẹ jẹ́ ká máa lọ gbogbo ẹ̀yin gómìnà nílẹ̀ yorùbá ẹ kó ráńgọ yín kò ní sẹkítẹ́rìàtì wa nílẹ̀ yorùbá ẹ máa lọ àfẹ́yìn mọ́. orúkọ tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ orúkọ mi ni wàsíù ọlọ́ba láti ọ̀yọ́ state nílùú ṣákí tí mò ń gbé ní ọ̀yọ́ empire tó sì jẹ́ pé iṣẹ́ oko ni mò ń ṣe níbẹ̀ yẹn pàtàkì jùlọ wá ní kọ́lọ́nkọ́ ṣàánú wa ojú tèmi fi wo gbogbo ìrìn àjò àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lẹ́yìn ìjọba màmá wa mọ́ nìkan òun ló lè ṣe gbogbo ohun tó wà nílẹ̀ yìí báyìí torí gbogbo ẹ̀ náà tí ó tiẹ̀ ti dojú kọjá bó ti yẹ èyí ò kò ṣe é lọ bá ló kó àwọn fúlàní àwọn ọ̀rẹ́ àtọ̀húnrìnwá yẹn gbogbo wọn àwọn àbúrúkú tí wọ́n ń wù pẹ̀lú wa so ó ti pọ̀ jù lẹ́yìn ká sì dádúró bá ṣe fẹ́ bá ṣe ti dádúró nìyẹn kí àwa ọmọ ilẹ̀ Yorùbá ká lè rí gbogbo ìjọba wa ṣe kí rọrùn ó dé kí gbogbo ó tùwà kó tùṣẹ́ òun nìkan lèmi nírètí sí o tó bá kọjá eléyìn èmi ò ìrètí mi kò sí níbi kankan tó tayọ kí ìjọba ọmọ yorùbá kí kó sì máa lọ ní létòlétò kọlọ́run ọba tó láyé tó rọrùn kó fún wa lẹ́mí gígùn àtàlàáfíà ká ní fọkànbalẹ̀ lórí ìjọba àwọn ọmọ ilẹ̀ yorùbá ọlọ́run jẹ́ kó bàjẹ́ ọmọ kí gbogbo orúkọ mi ni Abídèmí Ọlátúndé láti ìpínlẹ̀ Ògùn awalali eh, la ní ilẹ̀ Yorùbá o ìjọba Nàìjíríà kọ́ lórí ilẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá ilẹ̀ baba ńlá baba wa ní ilẹ̀ Yorùbá láti bí Ọ̀yọ́ empire tí àwọn àwọn dalúrúmọ ṣàpà tí wọ́n pè ní Kwara àti apá Kogi Ọ̀yọ́ empire ni o gbogbo ìpínlẹ̀ méje méjèèje tó wà nílẹ̀ yorùbá ọmọ yorùbá ló ní o ó nílẹ̀ yorùbá tíṣà ọmọ káàró jìrì àwa la ní àkígbákítí lọ́wọ́ adẹ́tẹ̀ o ẹ̀dọ́ gbalẹ̀ bàbá ẹni lọ́wọ́ ẹni o a lọ sílẹ̀ ibo bẹ́ẹ̀ ni a lọ sílẹ̀ haúsá o orílẹ̀ bàbá wa la wà ilẹ̀ yorùbá tí bàbá wa ta wa ní àwọn ọmọ káàró jìrì alẹ́ ilẹ̀ yorùbá kì í ṣèjọba nàìjíríà o kí ìjọba ẹ kí àwọn ìbò amúnisìn tó dé ó ní ilẹ̀ yorùbá ti wà tó ń pè ní yorùbá country ó láti wà ọdún 1914 1914 ni wọ́n dá ìlú nàìjíríà kalẹ̀ àwọn ọmọ yorùbá ti wà àwọn ọmọ yorùbá ti wà kó tó tó gbà yẹn o àwọn adé ilẹ̀ yorùbá o ẹ̀tọ́ wa ní ẹ̀tọ́ wa láti láti dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pẹ̀lú èdè kan àṣà kan pẹ̀lú ìṣe kan kò sílù tó la yorùbá láàrin o tó jẹ́lẹ́dẹ̀ mi o àwa ni ilẹ̀ wa la ni ilẹ̀ yorùbá àwa dẹ̀ ni kò sí nǹkan tíjọba nàìjíríà lè ṣe wa la ní adó lórí ẹ̀tọ́ wa ni ẹ̀tọ́ wa láti láti láti ṣèjọba tiwa tiwa pẹ̀lú èdè wa pẹ̀lú àṣà wa lórí ilẹ̀ yorùbá la wa o àkọjá yìí wa o à ń ṣe dàlúrú o àdàlúrú o ìjọba nàìjíríà lọ́ fẹ́ lójú lọ́fẹ́ rẹwà jẹ lọ́wọ́ ló agbára sí wa ló agbára lé lórí àti dorílẹ̀-èdè o àti dorílẹ̀-èdè kò sí nǹkan tí ìjọba nàìjíríà lè ṣe fún wa ẹ̀tọ́ wa ní yorùbá dìde o ẹbẹ kí ìjọba nàìjíríà kọfọ rẹwà jẹ o àwa ni ìlú o ẹ ṣe o. ẹ kásán ẹ kárọ̀ gbogbo ọmọ yorùbá ibikíbi tí a bá wà o hmm. orúkọ tèmi àdìsá ilẹ̀ Yorùbá làwà o láti orílẹ̀-èdè ìpínlẹ̀ Ọ̀ṣun ilẹ̀ tí ń gbọ́ mi báyìí ilẹ̀ Yorùbá ti wa táwa wà àlọ́ Sókótó àlọ́ Kánò a lọ sí Kaduna a sì lọ sílẹ̀ Ìgbò a lọ Enugu a lọ pọ̀ akọ́ọ̀tì o a lọ sílẹ̀ Ìgbò o a lọ Sábà o ilẹ̀ Yorùbá láwa wà o ilẹ̀ Yorùbá wa ọmọ Yorùbá sì ní wá alẹ́tọ̀ láti ṣe tó wù lórí ilẹ̀ Yorùbá wa lórí ilẹ̀ bàbá àwọn bàbá ńlá wa bá ńlá wa èdè ní a fi mọ ìran hmm. èdè ní a fi mọ ìran ìran ní jẹ́ orílẹ̀-èdè yorùbá tí mo sọ ẹ̀tí gbọ́yé ìmọ́jẹ̀ kọ́ dàrú ìran èdè àti orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ó ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ni o hàn so ilẹ̀ yorùbá láwà wà gbogbo tí ìjọba nàìjíríà ṣe wọ́n se sápọ̀ ara wọn kí wọ́n sì kí wọ́n sì bá wà fà àwọn èèyàn wa tí wọ́n bá ní fi hàn lẹ̀ orílẹ̀ lukasan 419 wọ́n ti ń béèrè fogun nítorí wọ́n kọjú ogun sí orílẹ̀-èdè yorùbá àwọn ọmọ yorùbá sì rè àwa náà sáàgbóná wojú wọn o kí wọ́n sọ́ra wọn o kí wọ́n sọ́ra wọn gidigidi àgbéná wojú wọn kí wọ́n fi àwọn ọmọ ogun lẹ̀ yorùbá kí wọ́n fi wọ́n sílẹ̀ si gbogbo náà dáradára tí a ń ṣe tí a ń dí wa lójú ọ̀nà tí a ń gba fóònù lọ́wọ́ wa lójú ọ̀nà kí wọ́n sọ́ra wọn o kí dandan ni aláti pé àti àti láti 1914 àti pé àti pé ọgọ́rùn ọdún àtúntí lé ọpọ̀ ọgọ́rùn ọgọ́rùn ọdún 100 years ó sì tó ti lé àwọn àwọn tí wọ́n dáwà tí wọ́n dáwà pọ̀ gan wọ́n ní tàwà ti pọ́ ọgọ́rùn kan ká máa lọ láti 2014 ló ti pé ọgọ́rùn kan ó tún ti lé o ọ̀nà owó alàgbà kí la ṣe fún wọn ní ìtọ́ pé olè olè àti nǹkan tí wọ́n rí kó nílẹ̀ Yorùbá ni wọn ò fi fẹ́ jẹ́ ká lọ gbogbo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè o àsìkò rèé tájà fúnra wa àwa lájà fúnra wa ẹ ṣé gan ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé akínyìn o ẹ kúṣẹ́ takuntakun àwa náà àwa lẹ́yìn yín ilẹ̀ Yorùbá àjọ níní ilẹ̀ bá wa ní àjọ nílẹ̀ ní ẹnì kò lè wá mọ́ fọwọ́ lálẹ̀ fún wa kò sí tọ́kàn wa pẹ̀lú ìjọba Nàìjíríà wọ́n ṣèjọba tiwọn àwa náà ṣèjọba wa nílẹ̀ Yorùbá wa ní bó sì jẹ́ nìyẹn o ire o ọ̀dàbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi làdìsá. orúkọ mi ni Francis Akínọlá ọmọ Yorùbá ni mí láti ìpínlẹ̀ Ondo orílẹ̀-èdè ni Yorùbá jẹ́ nítorí wípé èdè ni a fi ń mọ orílẹ̀-èdè Yorùbá ti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí àwọn òyìnbó amúnisìn ó tó wá so wá pọ̀ pẹ̀lú àwọn mìíràn tí wọ́n wá pe ibẹ̀ ní nàìjíríà yorùbá sì ti pinnu wípé a ò ṣe nàìjíríà mọ́ pàápàá nígbà tí ó jẹ́ wípé sísopọ̀ tí wọ́n so nàìjíríà pọ̀ ní 1914 fún ọgọ́rùn-ún ọdún ni wọ́n pè é èyí sì ti parí ní ọdún 2014 nítorí náà Yorùbá ti ṣèpinnu wípé a ó padà a sì ti padà láti máa jẹ́ Yorùbá orílẹ̀-èdè tiwa tí a ò ṣe Nàìjíríà mọ́ a dẹ̀ ti kéde fún gbogbo àgbáyé ní ọdún 2022 November 20 wípé a ò ṣe Nàìjíríà mọ́ a ti di òmìnira bẹ́ẹ̀ ni a ti fún àwọn gómìnà tí a yàn lábẹ́ àkóso Nàìjíríà nígbà yẹn nílẹ̀ Yorùbá a ti fún wọn ní ìwé wípé a ti kúrò lábẹ́ Nàìjíríà a sì fẹ́ gba ilẹ̀ àti ohun ìní tó jẹ́ ti ọmọ ilẹ̀ Yorùbá padà a sì ti ṣe ìpolongo ìṣèjọba ara wa ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún 2024.